Lónìí a ó kọ́ nípa ẹ̀yà ara láti èjìká dé ẹsẹ̀ parts of the body from shoulder to legs ẹ̀yà ara parts of the body èjìká shoulder abíyá armpit apá arms ìgúnpá elbow ọrùn ọwọ́ wrist ọwọ́ hand ìka ọwọ́ fingers èékánná nails àtẹ́lẹwọ́ palm of the hand àtàǹpàkò thumb àyà chest ọyàn breast ẹ̀gbẹ́ side ẹ̀yìn back ikùn stomach ìdodo navel or belly button ìbàdí lower back ìdí buttocks ẹsẹ̀ legs eékún knee ọrùn ẹsẹ̀ ankle ẹsẹ̀ legs àtẹ́lẹsẹ̀ sole of the foot ìka ẹsẹ̀ toes.